وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد السلام عليكم ورحمة الله وبركاته ترى فتح المجيد شرح كتاب التوحيد تي أمبكي كارلو níbi báàbù tí a wà tó ṣe pé hadith tí ọkàn yìí rẹ̀ náà ni à ń kà lọ so hadith ń àti ka ìtumọ̀ rẹ̀ tán àwọn sharhi rẹ̀ ni à ń kà níbi tí a wà kà níbẹ̀ lónìí ọ̀nà ni ibo iṣu pé nínú iṣu sí Sheikh Muhammad ibn Abdul Wahab alayhi rahmatullah gbé tán bá ti parí báàbù kan wọ́n wá fi ẹ̀rẹ̀ masáìl dhikrul masáìl wọ́n fi sí abẹ́ báàbù kọ̀ọ̀kan wọ́n ní fi masáìlun al-ula إرادة الإنسان الدنيا بعمل الآخرة wọ́n ní alákọ̀ọ́kọ́ nínú àwọn ọ̀rọ̀ tí a kà nínú báàbù tí a parí yìí òun náà ni pé kí èèyàn kó máa ṣiṣẹ́ iṣẹ́ ẹ̀sìn kó wá ṣe pé èèyàn wá ń ṣe nítorí ayé sọ a ṣàlàyé fúnra wa ṣípẹ́rù kan báyìí ṣéèkì ní ẹbọ ni ìyẹn ni pé kéèyàn máa ṣiṣẹ́ ẹ̀sìn èèyàn ń kírun nítorí ipò ayé èèyàn ń kọ́yàn ní alukur'an nítorí owó èèyàn ń ṣe wáàsí nítorí owó gbogbo eléyìí wọ́n ní ẹ̀bọ̀n ní tíyàn bá rọra gbogbo èèyàn di pé yọba gbogbo iṣẹ́ yẹn jẹ́ èèyàn jẹ́ làdáni nítorí owó so gbogbo nǹkan yìí ta gbọdọ̀ kíyèsí ni ipe kì í ṣe nǹkan tí ó lẹ́tọ̀ọ́ kí mùsùlùmí kọjá pé torí owó gangan níbi ń ṣe nǹkan yẹn àmọ́ tó bá ṣe pé nǹkan ẹ̀sìn tí yẹn ń ṣe yìí wọ́n wo pé wọ́n náà ná àsìkò rẹ bóyá ń kọ́ àwọn ọmọ ní kí wọ́n wò pé àsìkò tí wọ́n náà ń lò yìí tí ó pé yóò lè fi wá nǹkan tó ń náà bá jẹ tó ipá sìkò yẹn ni wọ́n ń lò fún nǹkan tí ń ṣe tó jẹ́ nǹkan ẹ̀sìn tí wọ́n ń gba owó lílo rẹ̀ kò sí tí ó burú ń bẹ̀. àmọ́ tó bá jẹ́ pé wọ́n ń dún nídùú pé dèédé tí ń ṣe ní sẹ́ẹ̀sìn náà ní máa gba owó rẹ̀ lọ́wọ́ yín tí iṣẹ́ mi bá ti ń lé níbi sẹ́ẹ̀sìn yìí a jẹ́ pé owó mi náà máa lé ni kódà tí ọba ti rí owó kò ní ṣe sẹ́ẹ̀sìn wọn mọ́ nínú eléyìí aburulala ni fún mùsùlùmí o mùsùlùmí gbọdọ̀ ṣọ́ra fúnrú ẹ̀ subakana sheikh ni athaniya tafsiri hayata hud ipe àlàyé nípa aya tó wà nù hud tí wọn mú wá pé man kana yuridu al-hayata ad wa zinataha. nuwafi ilayhim a'malahum so a ṣàlàyé ayayi náà ṣíkì ní àtàlìsà tasmiyatul insan al-muslimu abdad dinar ìpè mùsùlùmí tó jẹ́ ẹrú ọlọ́run ọba kan sì pé ní ẹrú owó pé ẹrú owó ìyẹn ò sí pé nìyẹn ò kì ṣe mùsùlùmí máa wò àbí abdul dirham wal-khamisa ó wà nù hadith anabi anabi pé ní abdul dirham ẹrú dirham wal-khamisa ẹrú aṣọ sọ anabi sallallahu alaihi wasallam pé àwọn mùsùlùmí bẹ́ẹ̀ ni pé mùsùlùmí tó bá ṣe pé gbogbo alámọ̀rí ayé rẹ̀ owó náà ni tó bá rówó inú ó dùn tí ó bá rówó fìtínà ṣẹlẹ̀ nu sórí eléyìí aburúláńlá ni arrabi'a ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹrin tafsiri dhalika bi annahu in u'tiya radiya àlàyé tí ń jẹ́ kápẹ́yàn ní pé ẹrú owó léyàn àbí ẹrú aṣọ náà léyàn onípẹ́niyàn in u'tiya radiya tó bá ti ń fún yẹn ẹ máa rí yóò sì máa dunnú inú rẹ̀ ó dùn ara rẹ̀ ó yá sí nǹkan tẹ́ni ó máa ṣe tẹ̀bá yẹn ńlá dání yóò máa sáré wá láti láàrin ìgbà tí bá ń rí owó lẹ́mọ̀ rí yóò máa pa gírí wá mọ́sálásí dáadáa àmọ́ tó bá ti di pé oṣù rọra ṣáfẹ́rẹ́ òun náà ra dáwọ́ dúró ní pé ìmíràn ah, ní wá mọ́sálásí mọ́ òun àbí ń kọ́ àwọn ọmọ ilé kéwú tó bá ti di pé wọ́n sanwó rẹ̀ yóò sì wọ́n lù ní yóò sì lé wọn lọlé àbí lérí ibú ní ní irú àwọn ọmọ irú òṣìwò rẹ̀ ń bá mi dánwò yìí àbí àìmì oníwálé kí ó yí mọ́ o a ní kí ló dé àgbàdẹ́ ah, ẹ̀sánwó oṣù so irú àwọn nǹkan yẹn ìyẹn ń dẹrù owó nù in ìrètíyà rọ́bìyà tó bá ti fún ẹ̀sì rí pé ọmọ dùnú àmọ́ wà in lẹ́m yóò sẹ́kìtọ̀ tí wọ́n bá fún lówó kọ́mọ̀ jẹ́ pé àlámà rí tí ó ń jẹ tí ó jẹ olórí tí ó mọ bàyánú jẹ́ tí ó mọ dá wàhálà kalẹ̀ náà ní kó jẹ owó ṣùgbọ́n mi ọlọ́wọ́ a máa ṣe àdánwò fún yàn tí yàn bá ètò wá tají èyàn sì bá rọ àdánwò yẹn lọ mọ wà nílé kéwù kan gbà kan wọ́n san thirteen thousand naira fún wa níbẹ̀ bí wọ́n ṣe dá ilé kéwù kan lẹ́nu ẹni wọ́n ń pè mí olówó san thirty thousand naira wọ́n wọ́n pè à kí ni lọ lè ṣe ń bẹ̀ wọ́n ebi kéwú náà lọ lè kọ́ wọn níwọ̀n apáti nítorí kékeré wọ́n ni wà lẹ́ àwọn sanwó gidi mẹ́wọ́n wa àwọn gidi wọn àkọ́dà 30,000 wọ́n sanwó yẹn wọ́n kéne wọ́n kéne so náà ni tí yọba máa ń ṣọ́ra yẹn ìrìn ògbà tí yóò kó sínú wàhálà yóò sì bá wàhálà lọ so náà ni ẹ̀dá kan jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn tá ń jẹ́ onísúnà a àkíyèsí gidi gan ìbẹ̀rù nǹkan báwọn ọ̀pọ̀lọpọ̀ wá dá níbi Kùránì kíkà ẹlòmí yóò wá wá yóò mọ̀ select ilé kéwú káàkiri ni bá ti kó mbí ní débì ma bá ní kí ló dé mo ti rí tó dáa so àwọn tó máa ń jẹ́ àwọn hifad so àwọn yẹn máa ń lépa àwọn káàkiri àwọn tó ń hal Qur'an so wọ́n gbọ́dọ̀ wà very careful torí wọ́n wà ní ọwọ́ àṣetánì láti ra wọn mú pẹ̀lú owó so kọ́ máa di abdu dinar kọ́ máa di abdu dirham so kọ́lọ̀ kó ṣàánú fún wa so wà ilẹ̀ mi yóò ìtọ̀ sẹ́kìtọ̀ tí wọ́n bá ti fún yóò mọ̀ bínú alìkọ́mísà ẹlẹ́karùn-ún kọlùhù anábi ni tẹ́ẹ̀ẹ́sà wọn tẹ́kẹ́s anábi ni ẹni yẹn ti dojúbolẹ̀ ó ti sòfò yẹnyán yẹn ni pé ẹni tí irú àbáyé bá ń bẹ lọ́wọ́ rẹ̀ gẹ́gbẹ́rú owó ni asẹ́ẹ̀dìsà ẹ̀kọ́ ẹlẹ́kẹfà anábi tún sọ fún pé wà ń ṣí kafalantukish tẹ́gùn bá gun lẹ́sẹ̀ kò ní rẹni báyọ́ tó kí gbogbo alámọ̀rí ti owó yìí náà sàn ni yẹn ni pé nìyẹn ti kúrò rẹ̀ sínú ṣòro tí ò ní bó ń bẹ̀mọ́ láéláé náà ni asáàbì a ẹ̀kọ́ ẹlẹ́keje àtànáwò ẹlẹ́lmọ́jẹ́ ìdèlmọ̀ọ́sùfù bẹ̀tẹ́lkà sifat anábì ṣẹ́yìn fún ẹni tó bá ń jẹ́ olùjagun sí ojú ọ̀nà ẹ̀sìn tó wá ṣe pé àwọn ìròyìn tí ó jẹ́ ìròyìn gidi àwọn ìròyìn dáadáa tá a sọ yìí ó wá ń bẹ lára rẹ̀ kí ni àwọn ìròyìn náà anabi sallallahu alayhi wa sallam ó ní kí fatuba li abdin akhadha bi inani farasihi fi sabilillah ash'atha ra'sahu maghbaratan qadamahu in kana fil in kana fil hirasati kana fil hirasa sanabi ni ẹni tó bá ṣe pé ó jáde láti lọ lè jagun sí ojú ọ̀nà tọ́lọ́run tó ṣe pé tán bá ní kọ́ wà láàrin pé kó dúró kọ́ máa sọ àwọn èèyàn bí máa sọ àwọn ọ̀tá méjì kan wá ẹ sì bá pé ẹni tí ń sọ ọ̀tá náà ni tó bá ṣe pé ẹ̀yìn lẹ bá fi sí pé dúró lẹ́yìn ọgbọ́dọ̀ kó yàn yín o ẹ̀yìn náà ni ó dúró táwọn èèyàn bá ń wá pé jẹ́ ká lọ lè jẹ́ ká wọ ẹnu agbóbi táwọn èèyàn yín wà ká lọ lè pa ọrùn láyé kò ní gbà anabi sẹ́yìn fún pẹ̀lú àwọn ẹni báwọn àwọn èèyàn gidi nù wàyí ń ṣàfà ẹlẹ́mì yóò ṣàfà kódà tó bá ń bẹ̀ kò nígbà pé àkínbí ọkọ̀ lọ́bí láíláyé ẹni pé kò nígbà kí wọ́n tàn wọ́n jẹ kí la fẹ́ wò níbi eléyìí anabi sallallahu alaihi wasallam gbogbo nǹkan náà ni ó pé sínú ìgbésí ayé anabi sallallahu alaihi wasallam ẹ rí i pé yóò tún rí àpẹẹrẹ bí wọ́n sì máa ń tírìnì àwọn sọ́jà so anabi sallallahu alaihi wasallam ó tún àwọn sọ̀hábà rẹ̀ ó tún wọn fún bóun wọn ṣe jẹ́ ẹni mímọ́ nínú ọkàn so báwọn anabi sallallahu alaihi wasallam ó tún wọn bóun wọn ṣe jẹ́ alágbára ní ara so bákan anabi sallallahu alaihi wasallam ó tún tún wọn báwọn wọn ṣe jẹ́ akẹ́kànjú lójú ogun so ararú àwọn nǹkan yẹn náà ni èyí tí so ní pé mùsùlùmí ọgbọ̀dọ̀ jẹ́ ní tó ṣe pé yóò ní àmánà lérí ọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ kò ní jẹ́ ni pé <clears throat> tí ó jẹ́ jàmbá èèyàn ẹlòmí jàmbá ni jàmbá ìsìkọ́rọ̀ ẹni tó fi jàmbá sẹ́sìn ẹ̀dàkùn ọkùnrin ní jàmbá ni obìnrin ní jàmbá ni ìsìn fi jàmbá sẹ́sìn gbà tó fi ìjáàbù dáadáa fẹ́yàn tó fi nìkọ́ọ̀bù fẹ́yàn tó wá jẹ pé ìwà ọmọ ọ̀ta ní mẹ́lára rẹ̀ tẹ́rí pé àdánwò nù tí wọ́n wá bá ìwà onínì kọ́ọ̀bù lára yẹn ó fi súnà fẹ́ sòkòtò rẹ irun gan rẹ àmọ́ jàǹbá ni ọ́ tuntun pé ìwà ọmọ ta ìwà jàǹbá náà lọ́wọ́ kún sọ́wọ́ yẹn tẹ́rí pé irú ẹni yẹn ó yẹ kó kíyèsí ara rẹ̀ anabi sallallahu alaihi wasallam ó tún ní àwọn sọ̀hábà débi pé anabi ní tí wọ́n bá wà ní fil hirasati kana fil hirasa tẹ́ bá ní máa ń sọ òbí tẹ́ ní kọmọ wà náà ni ọmọ wà ní tẹ́ ní ọmọ sọ náà ni ọmọ sọ so bí àwọn sọ́ábà yìí ṣe lè lẹ́yìn so kọ́lọ̀ kí ó ṣàánú ọgbọ́ wa oníkàwá náà kárí oṣù yẹ kí á rí nínú ẹ̀sìn wa allahumma amin so bí ṣe kàn lọ abdulhadi alayhi rahmatullah bí wọ́n ṣe باب من أطاع العلماء والأمراء في تحريم ما أحل الله أو تحليل ما حرم الله فقد اتخذهم أربابا من دون الله بسم الله الرحمن الرحيم باب من أطاع العلماء والأمراء في تحريم ما أحل الله ما أحل الله أو تحليل ما حرم الله فقد اتخذ فقد اتخذهم ارباب من دون الله وقال ابن عباس يوشك أن تنزل عليكم حجارة من السماء أقول قال رسول الله صلى الله عليه وسلم وتقولون قال أبو بكر وعمر وقال الإمام أحمد عجبت لقوم عرفوا الإسناد وصيحته ويذهبون إلى رأي سفيان والله تعالى يقول فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب عليم أتدري ما الفتنة؟ الفتنة الشرك لعله إذا رد بعضه لعله إذا رد بعضه أن يقع في قلبه شيء من الزيت ويحدث نعم الشيخ محمد بن عبد الوهاب عليه رحمة الله الذي أتشم في أسمى تنماني وقلقوبا إكي ترى فتح المجيد إكي أجي شرح في كتاب التوحيد kìtàbí tàwhídì yìí òun náà ni tíra tí sheikh fi ń ṣàlàyé àwọn nǹkan tí mùsùlùmí tí wọ́n ń gba ń ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run ọba sheikh wòye ní oríṣiríṣi àwọn nǹkan tí ń lọ nínú ìlú wọn wọ́n fi wá gbé tíra tí a ń pè ní kìtàbù tàwhídì kalẹ̀ láti máa ṣàlàyé láti máa pe àkíyèsí àwọn èèyàn ipe ẹ̀ta jí o eléyìí náà ẹbọ ni o ìwá ṣe pé ṣéèkì nìkan nídìí sáyìn rẹ̀ nísìnyílẹ̀ mẹ́bọ ní ń pè lẹ́bọ fáwọn èèyàn bóyá ni pé nǹkan tí Ọlọ́run bá subhanahu wa ta'ala tó ti pè ní ẹbọ náà ni wọ́n ń pe àkíyèsí àwọn èèyàn wọn ń ṣàlàyé yẹn pé àfi bí ẹni pé ṣéèkì ń bá wa sẹ̀lé ní àwùjọ tí à ń gbé yìí pàtàkì jùlọ nínú inú ìlú táwa wà yìí nínú Ìlọrin yìí bí ẹni pé ṣéèkì ń bá wa gbé bí ẹni pé torí wa gan-an ni wọ́n fi kọ́ síra yìí ni báàbù tí a fẹ́ kà lónìí yìí báàbù tí ó lágbára tó ṣe pé gbogbo oníkálukú náà ló sì gbọdọ̀ lákìí sí ní àgbọ́yé yẹn gbọdọ̀ dérú sí yìí ẹni tí àgbọ́yé rẹ̀ tí ò bá ti débi irú ní tí àwọn ń ṣe lálàyé lónìí ta fẹ́ kà yìí àgbọ́yé ò tí ì kún tó òun náà ni man àtọ́ alẹ́ ìlànà ibi ṣèkù ti ṣe tẹ́rìjámà báàbù yìí nù wọ́n ní man àtọ́ alẹ́ ìlànà ẹni tó bá ń tẹ̀lé àwọn àfa wẹ́l umara tó ń tẹ̀lé àwọn aláṣẹ nínú ìlú fi tahrimi ma ahalla Allah níbi ìsọdè ìwọ̀ nǹkan tọ́lọ̀ ń ṣe ní ẹ̀tọ́ tọ́lọ̀ ń pè lẹ́tọ́ káwọn afá kún sí dìde kán ní èèwọ̀ ní àbí àwọn aláṣẹ kan ni wọ́n dìde wípé èèwọ̀ ní nǹkan tọ́lọ̀ ń pè lẹ́tọ́ ni bí lápòjú ìkẹ́nìkan owó sùn ní ìsìn kò ní ẹ fẹ́ ìyàwó méjì ìyàwó méjì ó di èèwọ̀ àbí mẹ́ta àbí mẹ́rin ó di pé tọ́lọ̀ ṣe ní ẹni ń sọ ọ́ di èèwọ̀ ẹni tó bèèrè tẹ̀lérò àwọn ẹni yẹn ọ̀rọ̀ wọn ni a fẹ́ sọ yẹn ń sọ dẹ̀tọ́ nǹkan tọ́lọ̀ ń ṣe ní àfáà ni àbọ̀nkan tọ́lọ̀ ń ṣe léèwọ̀ ni wọ́n sọ pé ẹ̀tọ́ ni ẹ má dá wọn lóhùn bóyá nìkan sọ pé kí n bá kò ju ìwà ẹ mọ́ o wọn ni ẹ kí ni jẹ́ ẹ má mutí mọ́ ẹ mutí dáadáa torú ẹni nǹkan tọ́lọ̀ ṣe ní èèwọ̀ náà ní pè ní ẹ̀tọ́ àbí ọlọ́ni ẹ kúnlẹ̀ anẹ́bìsọ̀ sọ́lám ni, ẹgbọ́dọ̀ tẹ kí yẹn ẹgbọ́dọ̀ kúnlẹ̀ kí o ní ẹ má dáwọn lóhùn ẹ gbọ́dọ̀ dáwọn lóhùn irú ẹni yẹn tàhílù ma harrama Allah tọ́nà ń ṣe ní èèwọ̀ iná ni wọ́n ń pè ní ẹ̀tọ́hùn irú ẹni tó bá wá ń tẹ̀lé irú àwọn àfáà yẹn bí wá lórí rédíò ló ti gbọ́ ní irú tẹlifíṣàn ló ti gbọ́ ní orí ilẹ̀ ló ti gbọ́ ní tí wọ́n ń ké káàkiri wọn náà bá wò pé ẹ̀hán tẹ́wù iná làwọn náà mọ̀ sí àbí ẹ má wo yèpẹ̀ mọ́ ẹ má lọ lè wo nǹkan mọ́ ẹ bá fẹ́ sí àwọn kan pariwo ìpín ẹ gbọ́dọ̀ sí mọ́ o àkàlẹ̀ ẹ má da wọn lóhùn ẹ má lọ lè yẹ wò dáadáa tọ̀ irú eléyìí ẹni yẹn tọ́lọ̀ ń ṣe léèwọ̀ náà ló ń pè lẹ́tọ̀ àbí tó kú bá kú ẹ máa ń sọ òkú di gẹ́gẹ́ bí ẹni pẹ́ ń ṣe ìyàwó má ìwọ ni Ànábì sallallahu alaihi wasallam ń pè àwọn kan bá dìde bá ní ẹ má dáwọn lóhùn ẹjẹ́ rí yín ó pé wọ́n ní a máa jẹun òkú mọ́ wọ́n bá sọ di wákàtí wọ́n náà bá ń jẹun tó jẹ wáyé ẹni tó bá wá ń tẹ̀lé wọn tó náà ń ṣe bí ti wọn pé dánwò làwọn gbọ́ fàkọ̀dé tàkàzà ohun àrọ̀bábá ń nìlú nìlà ìyẹn ti sọ àwọn ènìyàn di gbákejì ọlọ́run mọ̀ ìyẹn ti sọ wọ́n dọ́lọ́run ẹni ìyẹn ti dọ́lọ́run mọ́ lọ́wọ́ nù kódà irú nǹkan yẹn ẹ̀bọ̀ níjẹ́ báwọn ìyẹn ti sọ di ọlọ́run kódà bí nǹkan tó ní kó ṣe yẹn tí ì ṣe bọ́ ṣe ọ̀pẹ́ ní tí ń fún àmọ́ èmi ó máa fún yàn ló ń jẹjẹ torí kí ni torí àfàlágbájá oníkàmọ́ sí bóyá àwọn náà wá ṣẹ́ lérí rẹ̀ ọlọ́lẹ̀ bá fàlágbájá pé bá wá bí tí ànábì ti ní ẹmọ dáná bí òkú wa pàdé mọ́ta lọ́hùn mọ́ sí òsìlọ́lẹ̀ bá ní tó ṣe yẹn kìí ṣẹbọ àmọ́ títẹ̀lé tó tẹ̀lé àfa àwọn gangan ní jẹ ẹbọ so Ibn Abbas náà ká padà sínú tíra gangan sheikh abdulrahman al-sheikh wọ́n ní liqawli Allahi ta'ala wọ́n ní gbólóhùn ọlọ́run àwọn kọ́kọ́ fi ṣẹ̀rí náà sheikh eh, muhammad ibn abdulwahab táwọn kọ tíra gan alayhi rahmatullah àwọn gangan wọn kọ́kọ́ mú àyà al-Qur'an yẹn wá ọmọ wọn ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ tí wọ́n jẹ́ Abdulrahman al olówá ní àkọ́kọ́ wọn kọ́kọ́ bá wọn wá ẹ̀rí láti inú al-Qur'an olówá ní ittakhadhu ahbarahum wa ruhbanahum arbaban min ọlọ́run sọ̀rọ̀ àwọn Yahudi àtàwọn Nasara yẹn ni pé àwọn Christian àtàwọn Jew ipe ẹ̀yin mùsùlùmí ẹ gbọ́dọ̀ jọ wọn o ìtàkọ̀dú àbárọ̀ wà rùhùbánà ò yẹni pé wọ́n ti sọ àwọn àfá wọn wọ́n ti sọ wọ́n di àrùbábán ọlọ́run mìndúnilá wọn ọmọ ọlọ́run lọ́lọ́run mọ́ ara àwọn láìsí ti ń bẹ lára àwọn yahudi àtàwọn nàṣọ́rọ̀ wọ́n tún sọ ànábì Ìsá ọmọ Maryam wọ́n sọ́dọ̀ ọlọ́run ọlọ́run ni wa ma umiru illa liya'budu ilahan wahidan olúwa ní bẹ́ẹ̀ sì ni ọlọ́run ọba kan oṣù náà ládẹ̀ pa wọ́n láṣẹ bí ká máa sìn la ilaha illa hu kò sẹ́ni tá gbọ́dọ̀ máa sìn àfi Allah subhanahu amma yushrikun olúwa ní mímọ́ èmi ọlọ́run ọba mọ́ kọjá gbogbo nǹkan tẹ́ وتقدم تفسير هذا في أصل المصنف رحمه الله وني ọ̀rọ̀ ayà àtàkà yìí wọ́n láti kọ́kọ́ ṣàlàyé rẹ̀ sáájú fọwọ́tàbárántí àti sọ síwájú fi dhikri hadithi Ali ibn Hatim radiyallahu anhu bàtà ń sọ hadithi Ali ibn Hatim níjọ́ ànábì ń káyà yìí fún Ali Ali ni ó ṣẹ̀sìn Yahudi rí ẹ̀sìn Nasara kọ́ síwájú kó tó di mùsùlùmí bàtà nàbí ń káyà yìí fún wọn àwọn ni wọ́n ni rohban ah ń ṣe méjì ni pé ah ó wá súnfà nàbí pé ah àìsìn àwọn ènìyàn bàtà fi ń ṣe tóun fi ń ṣe ẹ̀sìn kírísítẹ́nì ọ̀hún àwọn ènìyàn sìn wọn ah, àwọn pásítọ̀ àìsìn wọn o ọlọ́run làwọn ń sìn o anábí ni ẹ̀ẹ́ tí ń sọ sí yìí ọ̀ anábi ni aléìsú ìdá àhàlàlá òṣè an hàrọ̀mú òfàtàhàrìmúnà kọlẹ̀bẹ̀lá ó ní ṣe bí nǹkan tọ́lọ̀ bá ṣe lẹ́tọ̀ọ́ ṣe bá àwọn pásítọ̀ yìí máa ń sọ pé èèwọ̀ ni tẹ́yìn lórí sọ pé ó déwọ̀ àdíyìn sáwọn pásítọ̀ yìí máa ń sọ pé èèwọ̀ ni tẹ́yìn lórí ní èèwọ̀ ni ẹ̀tọ́ ni pásítọ̀ lè wọ̀ ni ẹ̀yin ó sì lè wọ̀ ni èèwọ̀ ni pásítọ̀ lẹ́tọ̀ ni ẹ̀yin ó sì lẹ́tọ̀ ni ìmọ̀ ń ṣẹlẹ̀ àbí ìṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ ànábì ni n tún máa ń ti ń jẹ́ pé ẹ̀sán ọ̀dọ̀ ọlọ́run nù ó ní kí gbogbo tí ọlọ́run bá ní ọ̀dà tẹ́nìkan bá dìde tó bá ní ọgbọ̀rọ̀ máa ṣe ni bóyá bàbá lẹ́ni ń jẹ́ ni àbẹ́nìyẹn jẹ́ ọ̀gá ni ọwá ní tọ́lọ̀ ní ọmọ ṣe àbí ìyá ni tọ́lọ̀ ní kọ máa ṣe wọ́n ní máa ṣe wọ́n náà sì ní ìmọ̀ ṣe ni ẹnìyẹn ti dẹ ọlọ́run mọ́ lọ́wọ́ nù o tó pé tọ́lọ̀ ní ọ̀gbọ́dọ̀ ṣe òun sì ní ọmọ rẹ̀ ṣe òun sì ń ṣe ẹnìyẹn dẹ ọlọ́run mọ́ rẹ̀ lọ́wọ́ nù wọ́n rẹ̀ lóní ọkọ rẹ̀ ni ẹlòmí ìyàwó rẹ̀ tó bá ti rí báyìí pé tọ́lọ̀ ní pé ọmọ ṣe èèyàn ń ṣe àmọ́ tí wọ́n mú wọn ṣe ní pẹ́nìkan ló pàṣẹ lé fún ọ lérí bẹ́ẹ̀ ẹlòmí àfa àti ẹni ni àfa wa náà ní ká máa ń ṣe kéwù kí lọ́wọ́ ní ọmọ ké kéwù sètánì àbí kí ni kọ́mọ wá sí kọ́mọ sí bídíà bídíà títání sètánì ní kọ́mọ sí àbí so òun ni pé tí yẹn bá ti ń tẹ̀lé èèyàn lórí nǹkan tọ́lọ ní pé ọmọ ṣe tí yẹn wá ń ṣe ẹnìyẹn ti fi ọlọ́run mọ́ yàn lọ́wọ́ nù so ibn abbas radiyallahu anhu wọ́n sì wá padà sínú ọ̀rọ̀ abdullahi ibn abbas ó ní yushiku an tunzala alaykum ó ní à ah, ó súnmọ́ ẹ̀yin èèyàn yóò padà sọ̀kalẹ̀ fún yín hijaratun minas sama òkúta ọlọ́mọdé kókútọ̀ padà bọ́ láti sánmà tí ó mọ̀ ọ̀rọ̀ lé nílé bí òjò aqulu qala rasulullah èmi ń sọ̀rọ̀ pé ànábì sọ báyìí wa taquluna qala abubakar wa umar ẹ̀yin ń sọ fún mi pé Abubakar àti Umaru nǹkan táwọn sọ ni èmi sọ pé Ànábì sọ báyìí ẹ̀yin sọ pé Abubakar àti Umaru sọ báyìí kọ́wùlùhù gbọ́lọ́wọ́ Ànábì tó sọ pé yóò ẹ̀ kọ́lọ́hùn Abdullahi ibn Abbas tó ní yóò ṣì awali kẹsìrì sin yóò ṣìkù yẹn yẹn ni pé yá òun dómù ni ó ní yóò ṣìn rẹ̀ ni ó ní mẹ́ni pé ayẹyẹ kúrúbù wọ́yẹ sọ̀rọ̀ ẹni pé ó súnmọ́ yọ yára ẹni pé ọlọ́kọ́lọ́mọ́ jẹ pé ìyá ọlọ́wọ́n wà báyìí kíákíákíá wọ́n ni wà ẹ́dà kọ́wọ́lú ibn abbas radiyallahu anhuma ibn abbas lọ sọ̀rọ̀ yìí wọ́n ni jawab ọ̀rọ̀ yẹn jẹ́ ìsì liman qal fẹ́ni tó bá sọ pé inna ababakra wa umara radiyallahu ẹwọ ọ̀rọ̀ hajj ni wọ́n ń sọ ipé àwọn tí wọ́n ń sọ pé Abubakar àti Umar radiyallahu anhuma wọn ò rí sí kíyàn ma ṣe tàmátọ́ẹ̀ umra àti hajj kíyàn ó ṣe papọ̀ yẹni pé kíyàn ó ṣe tàmátù kíyàn ó ṣe umra kíyàn wá sọ pọ̀ mọ́ hajj ẹni tó bá lóhun ò rí náà ni ipe ìfúrọ́dù lọ́dà Sheikh Usaimin ní mẹ́nu tí àwọn kan wọ́n ṣàlàyé rẹ̀ wọ́n ní àkọ́kọ́ náà in tí Abubakar àti Umar radiyallahu anhuma in tí wọ́n fi pa àwọn èèyàn láṣẹ tàbí fún àwọn èèyàn ní márùn àbí ká máa ṣe ìfúrọ́dù ká máa ṣe tàmọ́tọ̀ oníkan fẹ́ káwọn èèyàn kọ́kọ́ wá fún umra lọ́tọ̀ kan padà sílé tó bá hajj lọ́tọ̀ so àwọn rí pé nígbà yẹn yóò jẹ́ kí ẹrù kó mọ bà wọn kèfèé rí pé ẹ ẹwà nǹkan sí yàwá ń jò ní rẹ́kẹ́dẹ́ àwọn kan tó yàwá ní àsìkò yìí náà ẹ àwọn mùsùlùmí ti pọ̀ so ìjìhad táwọn ṣe nìyẹn àmọ́ Abdullahi ibn Abbas òun wá ń fi rinlẹ̀ àwọn èèyàn wá ń bá Abdullahi ibn Abbas jiyàn pé ìfúrọ́dù lọ́dà kí làwọn ènìyàn gbára lé àwọn gbára lé ọ̀rọ̀ Abubakar àti Umar ipe ìfúrọ́dù òun lọ́dà jù ibn Abbas wá ní yàrá anna tamattu'a bil umra lil hajj wajibun wa yaqul ibn Abbas ti ẹ̀sìn ní òun hajj àti umra kí o ṣe papọ̀ inú kí o ṣe tamattu dandan ni wa yaqul yóò sọ báyìí pé in tafa bil bayti tí yẹn bá sì tawaf ní kaaba wa sa'a bayna safa wal marwa tó ṣe sọ̀fá tán ó sásáì tó sáré kọ́ bọ́ra lẹ́ẹ̀ níbi umra rẹ̀ ó fẹ́ àbọ́kọ̀ ó gbọ́dọ̀ bọ́ra ni ìtí Ibn Abbas sọnù lè hadith Suraqah ibn Malik torí pé òun rí àdísì látọ̀dọ̀ Suraqah ọmọ Malik hina amarahum an-nabi sallallahu alaihi wasallam gbàtà nàbí pa wọn láṣẹ wípé an yaj'aluha umratan kí wọ́n sọ ájì wọn kan sọ di umra وسعوا بين الصفا والمروة تونتي شارلا عن الصفا والمروة أقول السراقة سراقة واني يا رسول الله وجسي لهم على عامنا هذا أم للأبد شيء ọdún yìí nìkan ni ká ṣe tàmọ́tòl ká ṣe umratan ká bọ́ra lẹ̀ ká wá tún ṣe ká tún pẹ̀rẹ̀ ajì níjọ́ tí ajì bá bẹ̀rẹ̀ sọ́dún yìí dàbí gbogbo ọdún anábìíní bal abad gbogbo ọdún náà ni والحديث في الصحيح وني وإنئذ بطر باتري باي تاري حديث لا تدع النبي وني فلا عبر كسي أو جاري لمن استفني لمن استفتى أن ينظر أن ينظر في مذايب العلماء فانتم وإداجو طوال ليو مذهب وعفا وما استدل به كل إمام قالوا ليو يريبوا وما إمام كوكا ويأخذ من أقوالهم kó wá mú nínú ọ̀rọ̀ wọn ma dalla alayhi dalil nǹkan tí ẹ̀rí tọ́ka sí idha kana lahu milkatun tó bá ní agbára yaqtadiru biha ala dhalik tó lè fi wú ọ̀rọ̀ àwọn àfáà yẹn kama qala ta'ala ọlọ́run sọ báyìí pé fa in tanaza'tum fi shay'in farudduhu ila Allahi wa rasul in kuntum tu'minuna billahi wal yawmil ọlọ́run ẹ̀dá padà sí ọ̀dọ̀ òjíṣẹ́ tẹ́ bá nígbàgbọ́ sọ́lọ́run àti ọjọ́ kẹyìn dáálíkà khair kẹ́dá padà yẹn lólórí fún yín wà áṣìṣẹ́nà tàwílà eléyìí ni àlàyé tó dáa jù tọ́ in tí ó ṣẹlẹ̀ kí n ṣàlàyé rẹ̀ láàrin in tí Abdullahi ibn Abbas ń ṣàlàyé òun sọ pé gbogbo tó bá fẹ́ ṣe hajj tó bá lọ bóyá lápèjú èèyàn kú láti Nàìjíríà ọwọ́ maka bí ọkọ̀ lọ sí madina ìgbà tí ń lọ sí tí ń bọ̀ wá sí maka maka ló ti ṣe umra ó gbé ihram ìgbà tó débẹ̀ yóò ṣe tawaf bó bá ṣe kọ́ wọlé nínú kaaba yóò ṣe tawaf yóò rọ kiri ọlọ́run lẹ́ẹ̀mejì tó bá ṣe yẹn tán yóò lọ síbi safa àti marwa àbí tó bá ti kọ́kọ́ parí tọ́wáfù yóò dún níbi maqama ibrahim yóò ṣe náfìl lẹ́yìn náfìlà tó bá ráyè mu zamzam kó mu tí ó bá ráyè mu kọ́kọ́rí síbi sáàyì yẹni pé sọfá àti mọ́rọ́wà tó bá yí sọfá àti mọ́rọ́wà tán kọjáde lẹ́ẹ̀mejì tó sáré lẹ́ẹ̀mejì kọjáde kọlọ̀lẹ́ fárí àbí kó gé irun rẹ̀ kù kó bọ́ aṣọ rẹ̀ kalẹ̀ aṣọ ìhrọ́m tó gbé wọ̀ sùúrù ẹni yẹn ó ti parí umrọ́nù kó wá máa retí ìjọ tó bá tún di ọjọ́ kẹsàn-án nínú oṣù Dhul-Hijjah kó wá tún gbé ìrọ́mù mi irú ẹniyẹn ó sì tàmọ́ tó ẹnu yẹn ni pé ó gbádùn ìgbà tó ṣe umra tán ó wá gbádùn gẹ́gẹ́ bí ẹni pé ó wà ní ilé wọ́n ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ umra òun ní ìtò dáa ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ hajj ní ọjọ́ kẹsàn-án ó ní irú òun lẹni tí ó sì tàmọ́ tó so òun ni Abdullahi ibn Abbas ń pèpè sí pé náà ni káwọn èèyàn máa ṣe àwọn kan wá nínú wípé àwọn oníṣe yẹn ìjọ kẹsàn yẹn nìkan náà làwọn kan jáde náà làwọn wà táwọn bá ṣe umra tán àwọn parí umra lọ́tọ̀ kò sí tọ́ka wọn so àwọn wà wá fún àjì náà lọ́tọ̀ ni àwọn òní dúró àwọn lọ ilé àwọn àwọn àwá fún àjì lọ́tọ̀ ní wọ́n sọ pé nù pé ìtọ́dà kọ́hùn ṣékù sèmí ni wọ́n ń ṣàlàyé pé gbogbo ẹwọ nǹkan tó ń fà yí o gbogbo ẹ̀ náà ní bẹ nínú àwọn ẹ̀yà hajj torí hajj oríṣi mẹ́ta náà ni a ní ìyẹn lè ṣe al-ifrad oníkéyàn dá hajj nìkan ṣe àbí kéyàn ṣe tamattu oní àlàyé tí mo ṣe tẹ́lẹ̀ kan kéyàn pa umra pọ̀mọ́ hajj àmẹ́yìn ó fi àlàfo ìgbádùn sáàrin ẹ̀ jọ́mẹ́sọ̀kọ́ o àlàfo ìgbádùn yóò fi sáàrin rẹ̀ àbí kó jẹ́ pé èyàn ó ṣe kiran àti hajj àti umra tó bá ti parí umra ò ní bóyá òwú kankanlẹ̀ ò sì ní fárí ọ parí umra ó ṣe ṣe sọ̀fọ́ ati maro àtán báyìí ò ní bọ́ra lẹ̀ títí tí ó fi di ọjọ́ kẹsàn-án ọba tó bẹ̀rẹ̀ hajj náà bẹ́ẹ̀ so èèyàn ṣe kẹrọ́nù nù so Abdullahi ibn Abbas wọn ṣàlàyé pé tàmọ́ tó yẹn òun ló dáa jù àwọn kan wá ní pé ah Abubakar sọ báyìí àti Umar so Abdullahi ibn Abbas wá bínú ó wá ń sọ fún wọn pé ah ipe hmm, ẹ̀rú ń bà mí èmi sọ fún yín pé ànẹ́bì sọ báyìí èyí ń fi ọ̀rọ̀ Abubakar àti Umar ẹbí ń tako ọ̀rọ̀ tẹ́mi ń sọ fún yín tó ní tí wọ́n fẹ́ sọ ni pé ẹ wo bí Abubakar ṣe tó ẹ wo bí Umar bá ṣe tó nínú ẹ̀sìn àmọ́ tòun ti bẹ́ẹ̀ náà ọ̀rọ̀ wọn kò lè lágbára ju ti di anabi sallallahu alaihi wasallam lọ ntí Abdullahi ibn Umar tó fẹ́ Ibn Abbas tó fẹ́ jáde níbi ọ̀rọ̀ yìí kì í ṣe pé ń fi àbùkù kan Abubakar àbí ń fa àbùkù kan umar wa haṣáù kò jẹ́ sí irun kaba ọ̀nà iláyé wal bukhari wa muslim wọ́n ní ọ̀rọ̀ yìí ó wà nínú àdísì bukhari àti muslim wa gairu uma àtàwọn tíra àdísì ní náà nàbí sallallahu alaihi wasallam qala anábì sọ báyìí pé law amri tí n bá ti kọjú sí ọ̀rọ̀ tí mo fẹ́ ṣe mastadbartu ni òkín tó dẹ́yìn padà má ahadaitu wàlẹ́wùlẹ́ annamáì alhadiya la ahlaltu anábi ní ń pa ìyẹn pé ìní ti pa ẹran àdáyà ni ma àdé tó ní wọ́n fi ṣe àdáyà lélẹ́ yìí ó ní wàlẹ́wùlẹ́ annamáì alhadiya la ahlaltu tí bá ṣe pé ẹran àdáyà yìí ni pé ẹran tí anábi fẹ́ pa anábi ní mo ti mú lọ́wọ́ ni yàtọ̀ tí ń bẹ láàrin èyí tí mo ṣàlàyé lẹ́ẹ̀kan kí wọ́n ṣe múra kí wọ́n bọ́ra kalẹ̀ kí wọ́n bẹ̀rẹ̀ hajj nígbà ń pè ní kẹrọ́n onípe èyí ó ṣe múra oníbọ̀ra lẹ̀ ó sì tún bẹ̀rẹ̀ hajj náà ìyàtọ̀ tí mẹ́bẹ̀ ni pé ẹni tí ó bá ṣe irú ìtí mo sọ kẹ́yìn yìí kẹrọ́n ẹni yóò ti mú ẹran tí ó pa lọ́wọ́ ó fa nǹkan rẹ̀ lọ́wọ́ ni anábì ni èmi ti fa ẹran mi lọ́wọ́ ni o tó a pé mi náà bá fa ẹran mi wá èmi náà bọ̀ra lẹ́ngbà tí mo ṣe umra tán هذا لفظ البخاري النبي بخاري امام بخاري سيغواني عليه رحمه الله في حديث عائشه في حديث عائشه رضي الله عنها انه حديث عائشه انه ولفظ في حديث جابر انه بس وانه حديث جابر انا بني افعلوا ما امرتكم به ẹ̀sìn nǹkan tí mo ní káyìn ó ṣe yẹni pé mo ní ẹbọ́ rálẹ̀ tẹ́ bá ti ṣe umratan ẹbọ́ rálẹ̀ o wọ̀lẹ́wọ̀lẹ́ ẹn ni sọ́kùtùl adìyà tí bá ṣe pé mi ti mú ẹran àdáyà mi lọ́wọ́ ni lafa'altu misla alladhi amartukum n tẹ́ mú ní ẹṣẹ́ olèmí náà bá ṣe yẹni pé tamattu olèmí náà bá ní bá ṣe fi iddati ahadith wọ́n ni àdísí pọ̀ yóò ayyidu qawla ibn abbas tí ń sọpọ́tì gbólóhùn ibn abbas wọ́n ni wabil jumla ní àkójọpọ̀ ọ̀rọ̀ sọ bá yìí pé lamma aradu alhaditha gbàtàwọn èèyàn takò hadith annabi bi ra'ayi abibakiri wa umar pẹ̀lú ọ̀rọ̀ abubakir àti umar radiyallahu anihuma ó ní yushaku an tunzala alaykum hijaratan min as-sama ó ní ọ̀rọ̀rùn kọ́mọ̀ jẹ́ pé ẹ e padà wá kọ́mọ̀ jẹ́ pé yóò súnmọ́ kí òkò kọ́mọ̀ máa rọ̀ báyìí láti sánmà látara pé kí ni ẹ̀ yapa àṣẹ ọlọ́run ọba tọ́ èyàn gbọdọ wa very very careful kíyàn sọ́ra gan kíyàn sọ́ra o àfà kìí sànẹ́bì ìntàfà bá ti sọ bá sọ nkankan ara tí ma ń dìjà láàrin alùsúnnà àtàwọn bá ti súnnà nù àwọn ohun so bí ẹni pé ànẹ́bì náà ni ó burú fẹ́ tí bá ń ṣe súnà tó lóun ṣe súnà ọba ṣòkòtò sókè obìnrin gbọ́n kalẹ̀ wọ́n wà máa sọ fún ọ pé ìntánẹ́bì wí yìí ó wà máa ní sọ lélẹ́ yìí ẹ dákun ń sọ pé gbogbo bídíà ní níbo ló ti rí inú àdìsí ànẹ́bì sallallahu alaihi sí so àfá rẹ̀ ń sọ tánà bí ọ̀sọ́ ó sì ti ọlọ́rùn tó apẹ́ tó bá lẹ́sìn ọlọ́run bá ni wà láyọ̀kọ́ bá rú àfá àwọn jà kí á àfá wọn bí kíni yìí wọ́n ti ń sọ ẹ lẹ́rìí ó sì dúró lérí rẹ̀ bẹ́ẹ̀ so lẹ́fì mọ̀ pé irú ẹni yẹn kò se súnà ìfẹ́ ẹnu ní ṣe kí náà ní bá kí torí tí ò ti lẹ́rìí látọ̀dọ̀ anábì ìyẹn sì máa ń kò sí yàtọ̀ láàrin irú ẹni àtàwọn súfí tó súfí náà ń bá kínú agídí náà ní pé àníkóndì ẹ̀ àníkóndì rẹ̀ àti sọ́nà àbá àti ń se náà ń tàmà bá lọ́rùn sórí eléyìí aburúlá ńlá ni ẹwà rí àwọn èèyàn kan tó jú wọ́n bá tún sí wọ́n bá tún bẹ̀rẹ̀ wọ́n bá tún ni yóò sì so ní tẹ́yẹ̀ mọ́ fi ọlọ́run bá ń fi wá sí un ń fún lóòrèkóòrè lóòrèkóòrè a máa gidi pé ìsánigbà yìí náà ni so bẹ́ẹ̀ sì ni irú yìí un náà máa ń pè ẹn tó náà bá ń tẹ̀lé sọ òṣàṣù di ẹ̀yìn àtẹ̀lé náà ni mo fi ń sọ fún wọn ọlọ́run ẹ̀yìn ni ó torí ọ̀lẹ́rí ẹrù ìjàbátá ni mọ́mí kìí bá ti pè mí rẹ̀ ah, ẹ̀yìn ẹrù rẹ̀ rí ẹsẹun ẹ̀ẹ́sẹ̀rù ọlọ́run torí pé kí ni ní sọ fún yín ẹ̀ẹ̀lẹ́ kò síbi tẹ́ ti lè rí kò síbi tẹ́ ti lè rí kò sí ànábì ọ̀sán bọ́lá fàkóso lóṣọ́wásọ́ ẹ̀ẹ̀lẹ́ rí inú tíra kankan ó parọ́ parọ́ parọ́ parọ́ máa wà fẹ́ẹ̀sẹ̀ káàkiri ìrọ̀hùn já ó tó lọ lóòlọ́ ń ẹni ọmọdé rí ààrẹ òun rí ṣe òkìrí kan òun rí kìnnì kan wọ́n tó lè tí lábáwọ́ òjòkó lẹ́nu ẹ̀ lórí ṣe òkìrí kan wá ní ah màdí sì gan o ah wọ́n ní mo màdí ìdákùn ah, ẹ̀ mọ́ bí ẹni tí ẹ rí dàrú ìdákùn mo sì ah torí ọlọ́run ẹ́ eh? ah wọ́n kò mọ́ ṣe so ń ní pé gbogbo èèyàn gbọ́dọ̀ generalize kí ní ni kí yàn ọmọ lò gbogbo gbèsè ayé rẹ̀ ntọ́ ọba ti rí lẹ́rìí látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam ẹ wo bí Abubakar ṣe tó ẹ wo bí Umar ṣe tó bọ́ ṣe tó lọ́dọ̀ Abdullahi ibn Abbas àmọ́yọ́ tó rí páwọn èèyàn ń sọ ohun tó fẹ́ ta ko ta Ànábì sallallahu alaihi wasallam á oníláíláí ẹ má wà wà láà ẹ wà fìtínà o tó ó kìlọ̀ fáwọn èèyàn kọ́dọ̀ ọ̀rọ̀ tó já àwọn èèyàn láyà náà ló bá wọn sọ láti pé kí ni káwọn èèyàn bá lè já ọkù níbi ìfẹ́ máa fi Abubakar àti Umar láti máa fi takò annabi torí Abubakar gan radiyallahu anhu àti Umar gan radiyallahu anhu àwọn gangan wọn ò lè ṣe kankan tí ó takò tí annabi sallallahu alaihi wasallam ṣe ṣùgbọ́n bá ti ẹ̀ṣì kankan tó yẹ pé wọ́n ṣe ìṣèhádìí ní ẹ̀tọ́ gbìyànjú so pàtàkì jùlọ nǹkan yẹn náà ti ẹ̀ tó wá ń bẹ nínú ẹ̀sìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà táwa ni ẹni tí kìí ṣe àwọ́bá tí ì ṣe Umaru tí kóun náà wá gbé nǹkan lé ọlọ́wọ́ lọ́mọ gbà kẹ́mọ́ sọ pé kí ní yọ̀dá kí àwọn àwọn àbáàkí ní lọ́dá àwọn àbáàkí ní ni ni tẹ́bà sọ ní ni àbáàkí ní wọ́n ń ṣe àbáàkí ní lọ́dá ọ̀dá àwọn bàbá wa tó ti wá ń ṣe ń kọ́ ìyẹn kọ́lẹ̀ rí ẹ̀rí pé mbola anabi sallallahu alaihi wasallam ti ṣe nẹ́lẹ̀ rí ṣùgbọ́n yẹn náà lè yóò fi rí súnà anabi sallallahu alaihi wasallam tí èèyàn ń gbìyànjú láti ṣe lè yóò fi rí ṣe sọjí ká tún lọ sí wájú díẹ̀ sí náà ọjọ́ ti lọ so insha Allah tó bá di ní ọjọ́ mẹ́jọ ọ̀rọ̀ Imam Malik náà ni abẹ́bẹ̀rẹ̀ láti mọ̀ká wallahu a'lam. Assalamu alaikum onígbà ètò ǹjẹ́ ẹ̀rí wà fún pé a máa fi àwọn ọmọ tí kò sí bàlágà kò sá fún tí èyí sì ní èyí sì ní ládàá ìlú jàmá. mo tí ò tí bàlágà. ẹ ẹ kò sá fún tí ò sì ní ládàá yìí. kí ni ládàá yẹn bò. tí èyí ò sì ní. ọmọ tó bá ti mọ̀rún kí tí epo ti gbọ́n ọ̀rọ̀ ó bàlágà kọ kọ́dà fi tó sáàbù jẹ́ náà kọ ọmọ tí èyí ti bàlágà gan lè jẹ ìmáàmù tó bá ti mọ̀rún kí tó sì máa al-Qur'an ká ó lè jẹ́ imam sọ́nà àwọn sahaba Amr ibn Salma Amr ibn Shu'aib so inú àwọn sahaba ọmọ kékeré ni anẹ́sọ̀ sọ́lámù sí olóhun lòun ma Qur'an ká jù ní àwọn èèyàn wọn òun gangan lòun sì ń jẹ imam láàrin wọn sọmọ kékeré sí ni so láti lè mọ̀ pé ọmọ tó bá ti lè tòun sáfú tí ẹ pọ́mọ tí ó tún kó mẹ́ tó tún sáfù mẹ́ yẹn níbi tó jàmá yẹn níbi tó sáfù kò sí tí ó burú mẹ́ èyàn lè ládà ẹ̀rọ ìdílé láì tààlà wallahu a'lam. orúkọ mi asalaamu alaykum báwo ni a ti ń dá àkókò ìwọ̀n eh, gbogbo ìmọ̀ àti pé hmm, kí ni ìtumọ̀ tí òun bá kan àtàrí. ok naam àsìkò zuhur ó ní í ṣe pẹ̀lú òórùn kan àtàrí àbí òórùn yẹ àtàrí tí wọ́n bá ní òórùn kan àtàrí yẹn ni pé tí wọ́n bá gbójú sí tí wọ́n bá gbé nǹkan kalẹ̀ bògì nǹkan yẹn yọ parẹ́ mọ́ lára bògì yẹn yọ parẹ́ mọ́ láà òun ti kàtàrí lómi pé ó ti wà ní dèdè orí yàn tó bá ní òun ti yẹ ó yẹ àtàrí báyìí gẹ́gẹ́ náà ń pè ní zawal waqtu zawal shams òun yẹnu so àsìkò tóun bá ti yẹ kó látàrí yẹn bògì yóò ti rọra fi sí ẹ̀gbẹ́ ṣùgbọ́n náà pè ní pé òun ti yẹ̀ ẹni tó bá fẹ́ dáàmà ọ̀nà tó rọrùn jù òní kíyàn wá bí nǹkan kan bíi báírò báyìí tó straight kíyàn gbé kalẹ̀ sínú oòrùn tí oòrùn bá kàtàrí tó bá kó gbé kalẹ̀ lọ́wọ́ bí ọwọ́ àárọ̀ kọ́lẹ̀ lè rí tóòrùn bá yọ tóòrùn ti yọ dáadáa ẹ lè rí kíbòkì wọn gùn kó gùn sí ẹ̀yìn kọ àkókò síwájú tí ó gún gbànànà ó lè tó bá yá àmọ́ rí yóò máa wọlé díẹ̀dẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tó bá yá yóò wá ẹ́rì pé yóò parẹ́ mọ́ la tó bá ti parẹ́ mọ́ la ń ó ti kàn àtàrí nù yẹni kó ti wà lọ́kàn kan àárín gbùngbùn sánmà bọ̀ tó bá di kó bá ti wá ń yẹ gbòógì yẹn ẹ ti rọ arílẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yóò ti rọ ayẹ̀ òun náà ń pè ní zawari tó bá ti yẹ síwájú díẹ̀ tó gìgí ẹ rí ògìgí níwájú díẹ̀ a jẹ́ pé òun ti yẹ ẹnu àsìkò àyílẹ̀ àti tónù tuntun sọ pé òun ti yẹ kúò ní àtàrí wọn ni òun ti yẹ àtàrí ó ti yẹ kúò ní àtàrí àsìkò yẹn ni àsìkò zóòrù wọlé bírú àsìkò yíwá yìí nìsín bóyá bí aago kan kò ṣẹ́jú mẹ́wàá sùn yóò ti yóò ti yẹ dáadáa lásìkò táwa yìí ni o n sọ pé bí ó ṣe máa rí gbogbo àsìkò nù o tọ àbá bàbá olódo bàbá èkó bàbá gègé àwọn náà ní aago méjì iná ní tẹ́ bá wo ọ̀rọ̀ ń báyìí wọn ah, ah, ẹnìkan kò sí ẹsìn lórí whatsapp bàbá yìí ṣe ń gọ̀ sí báyìí tó rọ̀ ah, àgbàlagbà tó pé ọsáfẹ́ takùn kan ẹ̀yìn kírun lágọ̀ kan Saudi pẹ̀lú òrùn àsìkò tí zuru tó lọ́dọ̀ tiwọn náà ni wọ́n kí tiwọn tí òrùn yẹ̀ lọ́dọ̀ tiwọn náà ni àsìkò tó rùn yẹ lọ́dọ̀ tiwa náà làwa kí tiwa ní àyín so àsìkò tó yọ yẹ ní amẹ́ríkà làwọn ó kí tiwọn wọ́n ní agbo méjì náà àà so ní kọ́lọ̀ kọ́mọ́ so náà ni pé n ti ń jẹ́ òórùn yẹ àti òórùn kan àtàrí náà olórí sàlámà àlékún. maaleykum salaam. tí ó tọ́ fún ìyàwó láti máa pe ọkọ rẹ̀ ní dáàbì wa. tó a gbé dáàdì àwọn ọmọ wa dáàdì àwọn ọmọ wa tọ̀ dáàdì àwọn ọmọ rẹ̀ àmọ́ kí wọ́n máa pe ọkọ ní dáàdì wa kì í dáàdì yín o dáàdì yín kọ́ o máa yan pé dáàdì Ibrahim dáàdì Fatima kókílẹ̀ So, pẹ́ẹ̀rẹ́ nìkan wọ́n pé ọkọ̀ ní àbú àbú lọ́gbẹ̀lá bú ìwà ń pè ní àbú Abdullah àwọn kí àbú àbú kìí sí bàbá rẹ̀ o tọ̀ náà ni kí eh, o pé ọdún ohun lè àbá ìhì ẹbí ẹni àwọn àwọn tí wọ́n bá fẹ́ pèèyàn bàbá ìyẹn wọ́n fi o sòyẹ́ fi ọkọ̀ ọkọ̀ lè jẹ́ bàbá láéláé sòkò sí ah! lágbájá bàbá lágbájá tó àbí ó kọjá bá sì mọ̀ nípa pé tí ò ní ní èròjú nú tí wọ́n lọ wà rẹ̀. olórí surah after sọ́tò fatia in nafila prayer. bẹ́ẹ̀ni tí wọ́n bá ń kí nafila tí wọ́n bá kí fatia tán bẹ́ẹ̀ni ó kì í sọ̀rọ̀ náà ó kì í sọ̀rọ̀ tí wọ́n bá sì ké níbi nafila kò ṣe nǹkan والله أعلم نعم Only is it true that only this disease, the disease that's supposed not to cook when someone their family when someone dies, When someone their family died, but any other person can cook and some people do it. Do you understand naam ok bóyá n tọ́bẹ̀ ń sọ ni pé tí òkú bá kú fún yàn ipe ṣé àwọn fámílì òkú ọ̀gá náà dáná ni àbáwọn alá àwọn agbọ̀rọ̀dọ̀ sọ́lé bá wọn so intanẹ́sọ̀ lọ́sọ́lámù ń sọ òun ni pé nínú hadith ẹmútúnẹ́ inú hadith tí ó jẹ́ ìjìmọ́ àwọn sọ̀hábà wọ́n ni kúnnà na ìdú al'ishtima'a inda alilmayiti wa sọ̀nìyàtìhìm tọ́ámá minan niyah ipé ara bí ẹn pé yàn lérí ẹkùn yàn pariwo pé wọ́n dáràn ó ọlọ́run ò sí ọ̀fọ́sẹ̀ ẹwà lè pé síbẹ̀ yẹn ni pé tí ìyàbá lọlé kí wọn yẹn nídìí kéèyàn pé tó bá ti sàlámù alékùn àìpẹ̀lẹ́ ìrìn gangan kò ń so lẹ́yìn náà káwọn ènìyàn tún wá dáná káwọn tó kúkú fún kan dáná sùúrù yẹn ni èyí ó gbọ́dọ̀ dúó síbẹ̀ náà ni àbákan ní òun lọ lè ṣe kọ́mọ̀ ó já wà lọ òkú ó lóbi 45 minutes ń bẹ́ẹ̀ wọ́n bú bú bú bú bú bú wọ́n ká lè bú ká lè bú náà wà láì ọmọ wọn máa ń àbòsí fúnra wọn àwọn tẹ́ntẹ̀lé yàwàdá wọ́n ń àbòsí àtijọ́ ọ̀nà ẹ̀kẹ́ ti pè é kèmèrí sápò lẹ́yìn ẹ̀kẹ́ ẹ anẹ́bí sọ̀rọ̀ sọ́làmù ní pé ọ̀gbọ́dọ̀ tí ẹ jòkó síbẹ̀ tó bá ti kí wọn kú mbẹ́ sọ wá ní ẹ̀wọ̀n lọ́lẹ̀ wọn lọ́sẹ̀ wá sí wọn lọ́sẹ̀ wá sí mú kébèrè ó tó lọ bí ibi tásíyà gèbèrè àbí mùsùlùmí ni bàbá so náà kọ́ kọ́ sànù fún yẹn ẹ̀ẹ́tẹ̀ẹ̀tẹ̀ lọ́dọ̀ tí ẹ ní o náà ní o lọ́dọ̀ rẹ̀ <laughs> ẹ̀ ṣeun so ó ní pé èyàn gbọ́dọ̀ péjọ sílé olókù èyàn sì gbọ́dọ̀ lọlé jẹun bẹ àwọn náà gbọ́dọ̀ dáná so ìwọ tó wà kí ló ní ọfẹ́ ọfẹ́ mú ọ tó ló péjọ síbẹ̀ ní wọ́n ti ní ọmọ péjọ so n tí ẹ lè ṣe ni pé bóyá ẹ̀yin tẹ́ wá jẹ́ fámílì àwọn olókù yẹn kẹ wá dá tí wọ́n jẹ fún wọn tí wọ́n bá yẹ láǹfààní àti ìdáná tí wọ́n jẹ lásán so náà ni so wallahu a'lam ojú assalamu alaikum nípa owó pépé tí òkú bá gbé ọmọ mẹ́wàá mẹ́fà wá kó owó ayé bàbá tó sì fi ọmọ sáyé ṣé àwọn ọmọ ni wọ́n gba ìpín bàbá wọn ni. tí bàbá yẹn bá kú tó bá ṣe pé kò bá sí ọmọ kankan tí ń jẹ́ ọkùnrin nínú àwọn ọmọ tí bàbá yẹn fi tí ó bá sí ọkùnrin ń bẹ inú àwọn ọmọ gangan tó jẹ́ ọmọ gangan tí ó bá sọ́kùnrin tó kóbìnrin ni wọ́n ó ṣeéṣe tọkùnrin bá ń bẹ nú àwọn ọmọ ọmọ yẹn wọ́n lè lẹ́tọ̀ọ́ sí nǹkan kan bẹ́ẹ̀ so àmọ́ tó bá jẹ́ pọ́kùnrin bá ti ń bẹ nú àwọn ọmọ tó kú kò sí dọ́kọ̀ ọmọ ọmọ kankan ò ní nǹkan kan tó náà ti jogún bàbá tiwọn so wallahu a'lam ó tó wá máa ń ní àwọn kàtígórí oríṣiríṣiríṣiríṣiríṣi nínú wa ọlọ́wà ni. olúwa ni kí wọ́n kò ní tẹ̀síwé tó lọ́la wọn ní sáwọ́ bẹ́ẹ̀ sàríà tẹ̀síwé tó wọ́n ní tẹ̀síwé tí a nílò ó sì ṣe nípa wọn pé. bóyá tọ̀sírífì gínílẹ̀ yóò yí dánù táwọn bí yí nǹkan padà májíkì wọ́n gbé tẹ̀sírífì báyìí. so màjíkì ní jẹ́wọ́ àwọn àwọn onídán àwọn ológun àwọn nákàlẹ̀ awùsùn yóò ní báyẹ̀rù yìí ọya máa dowó ọ̀nà tí ó sì dowó a ní àà àwọn séwùdé wọ́n ti sọ báyẹ̀rù dowó wa so idán ni ogun ogun so ogun ogun ogun ni so ọfọ títà àwọn oníkí náà sí ń bẹ ọkọ̀ àwọn oníná àwọn oníkéwú náà ń bẹ gẹ́gẹ́ lárúbá wọn mọ̀ wọn mọ̀ pé báyìí ni àámú asàkákú ní gangan ẹ̀yìn kúlíkúlá dùbùlé ní kíníkà òbúrú àwọn kan báwọn ọmọ ìwé owó lélé yìí ẹ̀sìn wọn rí pé ara fínà ní pé kàrá ọ̀kan làwúrí kàrá kàrá ẹ̀ka owó lélé yìí so rú àwọn kan báyìí náà ń pè ní wọ́n wà nílò àwọn ẹ̀yà nǹkan tó mọ̀ wí sọ́nà ní tọ́sí síbi ẹni pé àlùpà padà kan yìí nǹkan padà náà ní jẹba àwọn àlùpà yìí dà so wọ́n lọ àwọn àìlà. wọ́n bẹ̀rẹ̀ ní aláǹkan bá ṣàlàyé oúnjẹ kanibari wọn sílẹ̀ lè jẹ́ àní nígbà ìgbìmọ̀. oúnjẹ táwọn èèyàn máa ń dánú káyókáyó ṣe rí ọ̀dà kéèyàn ọmọ ìpìlẹ̀ nǹkan téèyàn bá ń ṣe so lẹ́yìn náà tí èèyàn bá sì mọ̀ bí ọkọ̀ bá ṣàlàyé ìpìnlẹ̀ tí èèyàn ń ṣe fún èèyàn kéèyàn jáwọ́ ẹ̀ríkì mọ́sán lánàá ipe ọjọ́ ọ̀la kìí sọjọ́ ọ̀bànújẹ́ kìí sì sí ọjọ́ ọjọ́ ọ̀dùnú yóò mọ̀ àṣùrà kìí sọjọ́ ọ̀bànújẹ́ kìí sì yọ́ ọ̀dùnú yẹn ni pé àwọn tí wọ́n ń wọ aṣọ dúdú tó ń banújẹ́ lọ́jọ́ ọjọ́ òun wọ́n gbégbági wọ́n ṣàìṣe àwọn tí wọ́n ní pé àwọn ń fáwọn èèyàn ló ń jẹjẹ lọ́la náà ẹlòmí yóò sì lọ lè kó ẹsẹ̀ àgbò àbí kíní kan yóò sì lè kó pamọ́ yóò ní àwọn jẹ́njọ káyókáyó kò sẹ́rí fún o àwọn tí wọ́n pa ọmọ ọmọ ànábì sallallahu alaihi wasallam tí wọ́n ń fi ọjọ́ yẹn dunnú àwọn ni àwọn nawasib ọmọ nǹkan ní nàásìbà àwọn ni wọ́n máa ń ṣe kíní yẹn so kíní yẹn ló wá penetrate lọ́dọ̀ àwọn èèyàn dé yàyín wọ́n fi àwọn irọ́ wọ́n sì jókòó kalẹ̀ wọ́n gbé àdísì irọ́ wọ́n sì rọ́ wọ́n sì kébọnú ẹ̀sìn kọ́dà wọ́n bá dé wípé níjọ aṣúra wọ́tọ̀ bá wọ́sọ tuntun wọ́tọ̀ bá wẹ̀ tó bá létí ró ó ní ládá tó dá ilé yóò sí nínú ẹ̀sìn wa o àbí wọ́tọ̀ bá tún wá fún àwọn èèyàn lóúnjẹ jẹ́ńjọ́ yìí tó ra oúnjẹ sáwọn ará ilé rẹ tó tún fún ará àdúgbò rẹ lóúnjẹ ó ní lára tó báyìí kò sí eléyìí nínú ẹ̀sìn o sùn tó wà nínú ẹ̀sìn náà ni kí wọ́n lásán ẹni tó bá wá ṣerú oúnjẹ yẹn kí wọ́n bà jẹ́ kí wọ́n bà jẹ́ ẹni tó bá ní ẹwà gbó káyókáyó kí wọ́n mọ́ lọ ẹmọ́gbà ṣe wọ́n jẹun káyókáyó kò bá mú o kò sí nínú ẹ̀sìn wa o oúnjẹ àdáadáalẹ̀ ni o sọ àwọn tó fẹ́ ṣe àwọn fẹ́ fi ṣe tó wọ́n fẹ́ fi sọ́nù pé sàárà àtẹ́wọ̀n fi súnmọ́ lọ́hùn ni amẹ́nìsìn òdodo ti clear aláì òdodo ti clear nítorí ọrùn fún kálukú náà ni láti lọ lè wádìí so tí wọ́n bá nídìí ẹ̀rí ẹ̀rí ń bẹ ẹ̀ lérí bí kán tánàbí ti ṣe tó wá di pé ń fàrin ẹ̀ ló ń jẹjẹ kò sí sọ́ábà kan ò sí rí àtìgbà tó di fìtínà ṣẹlẹ̀ náà ni wọ́n dá nǹkan yẹn kalẹ̀ so kọ́lọ̀ kọ́mọ́ ṣá sàánú fún wa náà wallahu àwọn oúnjẹ táwọn àwọn aláàjì tó máa darí mọ́kàlì tó máa ń ṣe tó láwọn fi ń ṣe ẹ̀kọ́ ìdáná fáwọn èèyàn lẹ́kùnrin sí ilé ìdásáyé tí àgbẹ̀yìn ṣẹ́rí kéèyàn lọ sírìn àjò gbogbo ìrìn àjò tíyàn bá lọ tíyàn bá dé èèyàn lè pe àwọn èèyàn pé wá bá mi jẹun kéèyàn ò dáná kéèyàn ò fún àwọn èèyàn jẹ òsì tó burú mbẹ àmẹ́nu tó kàn lágbára níbi títí hajj òun ni pé tán bá lọ tán bá dé ǹjẹ́ àwọn gbọ́ yé pé ìrìn àjò làwọn dáná fún àkọ́kọ́ nù so náà tó wá ní owó tó wá láwọn péjòkó àdúrà so wọ́n lè ní àwọn sábàká kìíní kan sábàká prayer kìíní kan gbúrú àwọn kan báyìí kò sínú ẹ̀sìn àmọ́rù oúnjẹ yẹn tó bá ṣe tó tó bá gbé fún yàn kò sí tó burú kìí ṣe oúnjẹ haram bíi ti àwọn etí aṣọ bí oúnjẹ òkú àbí oúnjẹ aṣúra tà ń sọ yìí kìí ṣe bẹ́ẹ̀ o so wallahu a'lam. Nam? No? orúkọ ní asàlámù alaykum wọ́n ní ká má dábẹ́ fún àwọn ọmọbìnrin má torí lórí lójú wọ́n tún fi ìjìyà tí ìjìyà sí ojú ẹni tí ó bá ṣe ní ṣe ọ̀dà bí abẹ́ ọ̀dà bẹ́ inú súnà Nabi sallallahu alaihi wasallam náà ni ọwà kí ọ̀dà bẹ́ fún obìnrin soro ẹni yẹn ọ̀kan ní sọ pé ànígbà ní kankankan so káwọn ká máa ṣe tí wọ́n lọ ẹni tó bá ti bímọ obìnrin kó wá ẹni tí ó bá dá abẹ́ rẹ̀ torí pé ìbẹ̀nu súnà nàbì sallallahu alaihi ẹnu tá kan sọ fún arábìnrin tí Habiba tí ma ń dábẹ́ fáwọn ọmọ ni ẹ sọ fún pé máa gé lókè ó ní ìfìdí haki àtẹnhàkì tọ́ra gé lókè ní májè so kọ́gbẹ́ lọlẹ̀ ana jù sọ fún mi pé ànábì yìí akọ́rọ̀ obìnrin yẹn nípa ànábì yìí fọwọ́ sí pé bí se ń ṣe yẹn kọ́ dáa níta ànábì bá o ti sunna sallallahu alaihi wasallam wallahu a'lam. Muslim to non-Muslim, is it compulsory tí wọ́n bá fẹ́ àwọ́kọ́ná ọmọbìnrin mùsùlùmí kò gbọ́dọ̀ lọ́lẹ́ fẹ́ tí èsì mùsùlùmí o tó bẹ lọ́lẹ́ fẹ́ tí èsì mùsùlùmí ọ̀daràn o mùsùlùmí ọkùnrin ló lè fẹ́ ẹni tí kìí ṣe mùsùlùmí ẹni pé christian ó lè fẹ́ àbí jew tó bá fẹ́ kìí ṣe dandan tó bá lóun ò ṣe islam tọ̀ wọ́n pàtì rẹ̀ náà ni ó lè fọ́ọ̀sẹ̀ tó bá sì rí tó bá ẹkọ bá rí bá sọ̀rọ̀ náà tó fi kó change ọ̀dà àwọn bá lóhun ní change ó filẹ̀ rẹ̀ náà ni ọlọ́mùfò tó bá kó bára rẹ̀ lórí àwọn ọmọ rẹ̀ ọlọ́mùfò àmọ́ pọ́ wa pọ̀sẹ̀ lẹ́yìn náà tó bá sì kú oníjogún rẹ̀ tí wọ́n náà bá kú tóun náà bá kú wọn náà lè jogún rẹ̀ so ara ti ń bẹ níbẹ̀ náà nìyẹn so wallahu a'lam subhanaka allahumma wa bihamdika